بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الكريم nígbà nípa tí a ń bá lọ o náà ni alifasad aw mazahiru alifasad fil mujtama àwọn àmì ìbàjẹ́ tí ń bẹ nínú àwùjọ wa a ń sọ̀rọ̀ lọ́pa bọ́rọ̀ ìbàjẹ́ ti wáyé lórí pé àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ṣẹ̀ ọlọ́run lórí ilẹ̀ o náà ni kí ni àṣíríkù billahi azza wa jal ìró nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run ó sì ṣẹlẹ̀ lásìkò wo lásìkò ànábì Nuhu alayhi salatu wassalam ní àwọn èèyàn rẹ̀ ló sí ó sì kìlọ̀ fún wọn pé kí wọ́n má máa ṣe ṣíríkù yìí mọ́ ibẹ̀ ni a dúró sí ní ìjẹjọ́ a sì bọ́ àyà rẹ̀ wá ṣùgbọ́n àwọn àfáà náà sọ̀rọ̀ oríṣiríṣi lórí yìí wà ba'da halaki qaumi nuhin illa ma rahima rabbuk intashara al-fasadu marratan ukhra ala al-ard ila hadha al-yawm lẹ́yìn ìgbà tí ọlọ́run bá lékè ọlá tó ti kó parun bá Nuhu alayhi salatu wassalam àwọn èèyàn Nuhu alayhi salatu wassalam kí wọ́n yapa ọlọ́run kì í sàdábì Nuhu àwọn èèyàn rẹ̀ kí wọ́n yapa ọlọ́run tọ́lọ́n sì fẹ́ àwọn tí ń sin lọ́run tọ́lọ́n tẹ́ wọn kù nínú àwọn èèyàn rẹ̀ lẹ́yìn ìgbà tó náà bá lè pẹ́ láti ṣe bẹ́ẹ̀ táwọn yẹn parun síbẹ̀ náà ìbàjẹ́ tó dìde padà láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàká títí di òní ìbàjẹ́ yẹn tó ń lékún sí ni wàká náà ákìrù làǹbìyá ìwà rúṣùl أو وكان آخر الأنبياء والرسل نبينا محمد صلى الله عليه وسلم ẹn tí ọ jẹ́ òpin àwọn ànábì ọlọ́run tó jẹ òpin àwọn òjíṣẹ́ tánàbí omi ò ní wá lẹ́yìn rẹ ó náà ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam وقد سعى لقمع الفساد وكذلك المخلصون من امتي بعده òtí ọlọ́run sọlọ́lá àlèòsálàm ọ̀sàpá ó gbìyànjú lórí pé kí ìbàjẹ́ kó dúró lórí ilẹ̀ kí ìbàjẹ́ kó dúró lórí ilẹ̀ ó gbìyànjú lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ mukhlisun àwọn tí wọ́n fi ọkàn òdodo sin ọlọ́run nínú àlùmọ̀ ń sin ọlọ́run sallallahu alaihi wasallam nígbà tó sin ọlọ́run lọ àwọn munzirun àwọn olùṣèkìlọ̀ nínú àwọn àfa àwọn náà ń dìde tí wọ́n ń gbìyànjú lórí kí ìbàjẹ́ kó kúrò ọlọ́ọ̀bá àlekè ọlọ́wà ń sọ ń pa àwọn nínú suratu ala imran aya one hundred and ten wípé kuntum khayra ummatin أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون الله لا mùsùlùmí ẹ̀yin lẹ́lẹ́ orí jù nínú gbogbo ìjọ pátápátá èèyàn gbọ́dọ̀ sọ pé mo lóore lọ́dọ̀ ọlọ́run jù tí ì bá ṣe pé tẹ́kìtì bá wà nù Kùránì àbí hadith pé lágbájá lóore jẹ́ mi lọ. ọlọ́run bá àlèkè ọlá wọn sọ pé tabaníkà kọ̀ǹpìà gbogbo àwọn ìjọ àwọn ànábì ọlọ́run tó ti lọ àtijọ́ tí òjíṣẹ́ ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní kuntum khayra ummatin ẹ̀yin ni ìjọ tó lóore ju gbogbo àwọn tó ṣáájú lọ ọlọ́run wàá dáálé kí nìdí abájọ tá a fi lóore jù wọ́n lọ ọlọ́run sọ pé ta'muruna bil ma'ruf ntọ́ bá dáa ẹ máa rọrọ anyị lórí ẹ̀ ẹ pa àwọn àyàn láṣẹ lórí pé kí wọ́n máa ṣe dáadáa wọ́n máa ṣe tawhid wọ́n máa kírun wọ́n máa gbààwẹ̀ wọ́n máa yọ zàká wọ́n máa wà tó dáa àti fún bá sọ̀rọ̀ fẹ́ fún nínú ọkùnrin. ọlọ́ọ̀bà ọ̀sẹ̀ yìí pé ẹ̀yin lóore jù kí nìdí ẹ̀sẹ̀ fi lóore jù òun náà pé ẹ ma pa àwọn èèyàn lẹ́sẹ̀ pé kí wọ́n máa ṣe dáadáa ọ̀tẹ̀ni haúnà alẹ́ múnkà ẹ sì máa kọ̀ fáwọn èèyàn yìí pé kí wọ́n máa jìnà sí ìbàjẹ́ mùsùlùmí dákẹ́ lórí ìbàjẹ́ ààrẹ náà líle ìbàjẹ́ gbọ́dọ̀ kú lórí ilẹ̀ tí ó wà kú lórí ti ń ọlọ́run sọ pé tẹ́ ẹ sì nígbàgbọ́ òdodo tẹ́ ìtẹ́ fi yàtọ̀ sí àwọn tó ṣáájú nìyẹn wàláwó ámàna ah, ahlul kitabi lakana khayran lahum tó bá ti pé àwọn tá a fún tíra ṣáájú yín yahudi àti nasara tí ẹ bá nígbàgbọ́ òdodo tó yẹ kí wọ́n ní ni àkìbá lóore fún wọn minhumul mu'minun ọlọ́run láwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sí ọlọ́run sí ànábì wọn wọ́n ń bẹ nínú wọn láti tọ́lọ́run àwọn ànábì ọlọ́run sí wọn wà á sáró òun lè fa àti fún èyí tọ́pọ̀ jù nínú wọn pòkì ni wọn kí ni ìtumọ̀ pòkì ẹ dáhùn tọ́ọ̀gì nígbà tí èèyàn bá ń sọ sí nínú àwọn tó wà contemporary nínú àwọn alùlùgídà àwọn nàṣọ́rá tó ní tọ́ba fẹ́ wálé ìjọsìn tọ́ba ti mú photos card yẹ wá lọ́la ò ní wọlé ẹ wọ̀rọ̀ kọ̀rọ̀ ó sì rò parẹ́ ẹ̀sìn lòún fẹ́ mu tí o bá mi yé ọlọ́run fi sọ̀rọ̀ wá pé àrọ̀ ìta lẹ́bi yẹni ha abidani ìdá sọ̀lá àrọ̀ ìta yín káàná lálẹ́kùdá àwọn amọ̀rọ̀ bí tẹ́kọ̀wá àrọ̀ ìta yín ká dábà wàtáwàlá alámúyá alámúbí análáha yàrá. bóòlù yẹn ti lẹ́yìn ní ẹjọ́ bẹ́ẹ̀ ṣe lọ́n kéèyàn ní ọ̀gbẹ́ kó dúlọ́ ọkọ́ mọ́ sí lọ́n ṣé fúta káàdì wá wà nù tàbí sí lọ́n ẹ̀dá mi lóhùn ṣé ń gbà tó ọba ti wá mú fúta káàdì lọ ó ti wà guaranteed kó rí bóòdì njọ náà àìmọye bòmíì tí wọ́n tún jẹ́ àpótí ìbò lọ ńgbà ṣé ó tún tó dá ọlọ́jú pé wọ́n ka ìbò rẹ gan tọ́ba jì ṣùgbọ́n ó gbìyànjú ń tiẹ̀ ni kò mí ìwé kọ́ ọmọ ìdìbò tàṣà kó gbìyànjú kó ní lọ́kọ̀ dẹ̀ dìbò kọ́ wá jẹ́ pé èèyàn láwà pé arọ ọ̀tọ̀ náà mọ́ táàlù dá lọ́ba lálẹ́ kìá mọ̀ sọ́dẹ̀ voter card wà ní tọ́lọ́ bẹ́ẹ̀ nù sáré tó bóyá ní sọ fún voter card yẹn lọ sí ilé ìjọsìn jẹ́ báyìí ọ̀rọ̀ sọ torí pé fókọ́sì wọn ilé ayé ni kìsàlì kìyàmọ̀ ó ti yẹ sí fókọ́sì wọn kéde ilé ayé ni kìsàlì kìyàmọ̀ àwa mùsùlùmí àwa ni fókọ́sì wa jẹ́ àlìkìyàmọ̀ ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ wọn kò kí ni wọn ìbàjẹ́ ni wọ́n ń ṣe àìdáa ni wọ́n ń ṣe أبعان برو ذلك ولعل سر كما قال ابن كثير في جواب الله تعالى للملائكة إني أعلم ما لا تعلمون أنا الله تعالى أعلم من المصلحة الراجحة في خلق هذا الصنف على المفاسد التي ذكرتموها ما لا تعلمون أنتم فإني سأجعل فيهم الأنبياء وأرسل فيهم الرسل ويوجد منهم صديقون والشهداء والصالحون والعباد والزهاد والأولياء والأبرار والمقربون والعلماء والعاملون والخاشعون والمحبون له تبارك وتعالى المتبعون رسله صلوات الله وسلامه عليهم ó ṣeéṣe kọjá wípé ntọ́pamọ́ sí ìdáhùn ọlọ́run ọba àlekè ọlá nígbà táwọn màláíkà sọ wípé àtẹ́jáàlù fi ha máa ń yúfúsídò fi ha ọ̀yẹ́ síkú dìímà pèrè ọlọ́run sọ́wọ́ adá sórí ilẹ̀ ni ẹgbẹ́ yìí pé yọ́ọ́ mọ̀ sí kí ni yọ́ọ́ mọ̀ sí bàjẹ́ lórí ilẹ̀ yọ́ọ́ mọ̀ sẹ̀jẹ̀ lẹ̀ tọ́lọ́wọ̀n wá fún ọ̀sọ́ pọ́lọ́wọ̀n ọmọ da o ṣùgbọ́n tí yẹn fi mọ́ wà discourage láti fi nǹkan ni wọ́n sọ ọlọ́run wá fèsì pé inni a'lamu ma la ta'lamun èmi nímọ̀ sí tẹ́ nímọ̀ sí àfáwọn ẹgbẹ́ kẹsí nínú tafsiri rẹ̀ ó ní ó ṣeé ṣe kọjá yìí pé ntọ́pa mọ́sábẹ́ tọ́lọ̀ ń tọ́ka sí fún wọn ni pé èmi mọ àwọn àǹfààní tó tẹ̀sùn tọ́yẹ pé ńlọ́wà lábẹ́ kí n dá àwọn èèyàn yìí tó ń ti bó ṣe jẹ́ pé a máa rí fasad àti mufsidu nù wọn a máa rí òǹbàjẹ́ nù wọn a máa rí bàjẹ́ tí wọ́n máa ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí màláìkà ṣe sọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn àǹfààní mi ń bẹ lára àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà tí wọ́n fi ń lẹ́tọ̀ọ́ káwọn náà wá sálẹ̀ ayé kí wọ́n wá lólé ayé kí wọ́n tó wá bọ́sálì kìyàmọ̀ torí pé ọmọ abẹ́nu wọn ẹ̀ńtọ́lọ́ ó ṣe ní ànábì ọlọ́run ẹ̀ńtọ́lọ́ ó ṣe ní òjíṣẹ́ ẹ̀ńtọ́lọ́ ó ṣe ní olódodo èèyàn ẹ̀ńtọ́lọ́ ó ṣe ní ẹni tí ó kù sójú ogun tọ́lọ́run lójú ogun ẹ̀sìn ẹni eré ọmọ abẹ́nu wọn ẹni tí ọmọ sílọ̀ ń tàbí mọ̀ pé á ah, àdùdì lélẹ̀ olùsílọ̀ lélẹ̀ yọ ọmọ abẹ́nu wọn ẹni tí ọ̀rọ̀ ayé sá tọ́jẹ́ pé àlìkìyàmọ̀ nìkan ní ó fèsì ọlọ́run bá àlìkìyàmọ̀ nìkan ní ó fèsì ẹni tọ́jẹ́ pé kò ní ṣe sàráà kan àbí nítorí tọ́lọ́run kò ní gbààwẹ̀ kan àbí nítorí tọ́lọ́run kò ní kírun kan àbí nítorí tọ́lọ́run àwọn ọ̀rẹ́ ọlọ́run náà máa bẹ́nu wọn tí wọ́n jẹ olùsúnmọ́ ọlọ́run onímọ̀ ọmọ bẹ́nu wọn tí wọ́n máa tí ó sì máa lò ó bẹ́ẹ̀ náà sì ní ẹni ní ìbẹ̀rù ọlọ́run yóò máa bẹ́nu wọn tí wọ́n máa nífẹ̀ẹ́ ọlọ́run bàlẹ̀kẹ́ ọlá tí wọ́n máa tẹ̀lé ìgbésẹ̀ àwọn ànábì ọlọ́run àfa àwọn àbúrò kan sọ pé ó ṣe kọ́ jẹ́ pé àwọn nǹkan yìí iná lọ́wọ́ àbí gbólóhùn ọlọ́run tó sọ pé ìní alámọ́ látà alámọ́ níta ẹ̀ nímọ̀ sí èmi nímọ̀ sí torí pé ẹgbẹ́ kan làwọn màláíkà ní ẹ̀sán wọn fẹ́ gbẹ́ kejì tí o bá mi ti yé gbogbo ẹ̀ bá ti ń sọ ẹgbẹ́ kan fún ọ yà á jókòó ti tìfa tìfa ní ọmọ gbọ́rọ̀ rẹ̀ ẹ̀ bá sọ̀rọ̀ bísíǹsì fún ọ kọ̀sọ̀ ẹ̀ kọ̀sọ̀ wàhálà ti mẹ́rin ah tó bá ti báyìí bá ti rárá ẹ̀ tó bá ti tà á tó ti kó one lọ́nà ìsìn yọ̀ọ̀kan di one nígbà bá tà tó bá tún ti lọ tírípù kejì yọ̀ọ̀ bá di bíi three yà sọ̀ra tí ó sọ òdì kejì fún tó sọ òdì kejì kó tó lọ kí ni àwọn wàhálà wà ń dà ti ṣòro ìgbólówó ti lè sọnù ń bẹ́ o tí ọba ti sọ lọ́pẹ́ ṣe ìtàn lọ́wọ́ bá ọ tó di ọ́sìn gbogbo ilé ayé ojú méjì ni bó ṣe lójú kan lọ dáa onáà ló tún ní kíni ìkejì agbọ́dọ̀ mọ ọ̀rọ̀ méjèèjì pọ̀ tó bá ti wá jẹ́ pé dáadáa pọ̀ ju àìdá lọ ká ṣe nǹkan yẹn táìdá rẹ̀ bá pọ̀ ju dáadáa lọ ká gbé nǹkan jùlẹ̀ ṣé yorùbá mi ti yé ọlọ́run bá àlekọ lárí pé àwọn èèyàn kan bẹ tá àgbèrò tí tí wọn àìdá ìdá kan bẹ tó yẹ kó ọkàn òdodo wọn mọ̀ tuntun lọ àwọn náà ti pọ̀ wọn ètè kékeré àwọn àyùn gan ni wọ́n wà jẹ́ ẹ̀rí lórí ẹni tí òsì tọ́lọ́run tó wà corrupt pé ah ṣé bo ní nàìjíríà bàjẹ́ ọba lùmọ̀ ẹgbẹ́ bẹ̀rẹ̀ lágbájá gbé ìyẹn náà tàmọ̀dògbé ó sì sin ọlọ́run bó ti yẹ kó sìn tí o bá mi fi yé lọ́lọ́ bá sọ pé rusulan mubashirina wa mundhirin la'alla yakuna linnasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul òun àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run kí wọ́n máa fún àwọn mọ́mìnì ròdùnú kí wọ́n sì máa kọ̀ fáwọn káàfin pa ìbàjẹ́ àtàwọn ẹlẹ́ṣẹ̀ kí wọ́n má bàa rí àròjàre kankan níwájú ọlọ́run tó wá dàbí kìí àwọn sòkòsẹ́nì kankan tí ó rí àròjàre lórí fasad lórí ìbàjẹ́ torí pé àwọn èèyàn kan náà ẹjọ́ ń gbé ni táwọn sì ń ṣe kíni tí wọ́n sì ń ṣe dáadáa ẹ̀jì ẹ̀ tó bá ń sùn lọ. wàkọ̀dì sábà tàfi sahih ó ti fẹsẹ̀ rinlẹ̀ nínú sahih tí lágbẹ́ ló pẹ̀lú náà ní sahih Bukhari àtàwọn tíra sunan mi. anna al-malaikata idha sa'adat ila rabbi ta'ala bi a'mali ibadihi yas'aluhum wa huwa a'lam wa huwa hum a'lam wa huwa a'lam kayfa tarattu ibadi ọlọ́wọ́n bá lè kí ọ wà nù àdìsí yìí pé àwọn màláíkà nígbà tí wọ́n bá gòkè lọ bá ọlọ́wọ́n bá lè kí ọlá pẹ̀lú iṣẹ́ ẹ̀dá aṣọ yẹn náà níbi ẹ̀ńtà aṣọ kẹ́yìn ọlọ́wọ́n bá lè kí ọlọ́wọ́ àmọ́ bí wọ́n tó jẹ́ pé ọlọ́wọ́n bá lè kí yẹn òun náà ló sì nímọ̀ jù sí àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́wọ́ àmọ́ bí wọ́n pé ké ní àsùkò àsùbá bó lẹ ṣe fi àwọn ẹrúsìn mi bó lẹ ṣe fi wọ́n lẹ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ wa sọ pé àtẹ̀yìnáhùn wà mú yùsọ̀lùún wàtàràkìnáhùn wà mú yùsọ̀lùún nígbà tí a bá wọn nígbà tá a fi dọ́dọ̀ wọn lórí pé ń sin lọ́run kí wàásù báyìí nígbà tí a mi kú lọ́dọ̀ wọn lórí pé wọ́n kálà sáì lọ́wọ́ sin wọ́n lọ́ni wàdálíkalẹ̀ annahum yata'aqabuna fi فينا ويجتمعون في صلاة الصبح وفي صلاة العصر òjíṣẹ́ ọlọ́run sàtọ́là sọ pé nǹkan fà á tó ń fi sọ eléyìí náà ni pé àwọn mọ̀láìkà yẹn wọ́n máa ń lọ wọ́n máa ń bọ̀ láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n máa ń péjọ láàrin àṣùbà àwọn tí wọ́n ti ń ṣiṣẹ́ bọ̀ láti òru mọ́jú àwọn tí wọ́n gbàṣẹ́ ní àṣùbà àwọn jọ pàdé lórí ilẹ̀ káwọn yóò tó máa lọ bẹ́ẹ̀ náà ni sọ̀látọ̀lá àṣẹ àwọn tó ti ń ṣiṣẹ́ bọ̀ lọ́sàn-án àtàwọn tí wọ́n gbàṣẹ́ nírọ̀lẹ́ so wọ́n jọ pàdé ní àsìkò asir fàyàmùkùsù awùláyì wọ̀nyẹ́ sàdọ̀ awùláyì so àwọn tí wọ́n sẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọ̀dùn tí wọ́n àwọn tí wọ́n ti sẹ́ débì kan àwọn mọ̀ ń lọ bẹ̀rẹ̀ amal pẹ̀lú sí ọmọ ẹ̀dẹ́ nìyẹn so ọlọ́run bá àlekè ọlá ẹ̀ iná ló fi máa nábì wa muhammad sallallahu alayhi wa sallam òtí ọlọ́run tún sọ ọ́nà àdìsí mi pé yorùbá ilé amalu lẹ́yìn kọ́bílà amalu nahar wọ́n amalu lẹ́ nàhárì kọ́bìlà amalu lẹ́ wọ́n máa ń gbéṣẹ́ lọ bọ́lọ̀ àwọn màláíkà iṣẹ́ ti òru síwájú kí tọ̀sán tó dé bẹ́ẹ̀ náà ni wọ́n gbéṣẹ́ tọ̀sán lọ síwájú kí tòru ó tó tẹ̀lé onígbólóhùn wọn tí a sọ pé àwọn bá wọn tí wọ́n ń kírun lọ́wọ́ àwọn sì tó fi wọ́n lẹ̀ tí wọ́n ń kírun lọ́wọ́ so ó níyùn náà ó ṣe é ṣe kọ́ wà lábẹ́ gbólóhùn ọlọ́ọ̀bá máa là á ta alámù èmi nímọ̀ sí ń tẹ́ ẹ̀ nímọ̀ sí tọ́jà yìí pé ìdẹ̀jẹ̀lẹ̀ àti pípa yìí nìkan lẹ sọ ẹ sọ nǹkan míì táwọn èèyàn tí wọ́n mọ̀ ṣe nígbà tí wọ́n bá dórí yẹpẹ̀. وظهور الفساد في العرض وانتشاره وكثرته جاء نتيجة استفزاز الشيطان وإخوانه لمجموعة من الإنس والجن ẹjá lọ mọ̀ wípé ń tàn pé ní fasádù yìí tàn pé ń bàjẹ́ yìí pípọ̀ rẹ̀ àti fífúnka rẹ̀ lórílẹ̀ èṣù ní ti àwọn kan lọ́pọ̀npọ̀n lọ síbẹ̀ ṣetán ọlọ́run bá sọ fún wa ní Quran istafazahum èṣù ní ti wọn lọ́pọ̀npọ̀n lọ síbẹ̀ lọ síbi ìbàjẹ́ yìí èṣù ó ń ti apá kan nínú àwọn èèyàn lọ síbẹ̀ àtàpá kan nínú àjẹnú bẹ́ẹ̀ náà ni èṣù tún ní àwọn ẹmẹ́wàá tí wọ́n jọ ń ṣiṣẹ́ yẹn وقد وعد وعد به الشيطان بعد ما لعنه الله بسبب تمرده وامتناعه عن طاعة الله ọlọ́run bá lékè ọlá ó sì sọ fún wa ní Kùránì pé èṣù ti sàdéhùn pé sẹ́tún wọn máa ṣe lórí ilẹ̀ nú o lẹ́yìn ìgbà tó gúnrí sí ọlọ́run bá lékè ọlá tí ọ̀tẹ̀lé àti ọlọ́run nígbà tó ọlọ́run bá sọ pé kí ni tọ́pa aláṣẹ pé kọ́ tẹ̀ fún Ádámù alayhi salatu

tó bá yapa tí sọlọ́run àti ìṣẹ́ rẹ̀ sọ́dánù sáyà Kùránì ní sọ tó sì tú dáadáa tí ò tú fẹnu sí sí àdìsá náà sọ ní sọ tó tú tí ò tú sí ìyẹn ni kò wò mọ́tọ́ bá ń wòye pé ah, ìjà kan pa wá pọ̀ òní ó kíní kan ah, yóò sì ṣe bí èṣù ṣe ọlọ́run bá fẹ́ pé fún Ádámù ọwọ́ á ní òun dáadáa mọ̀ lọ́wọ́ á ní bíbí nígbà tó lọ́n tún dá dámọ̀ ní yé pẹ̀ tán tọ́fọ apá sí tó fojú sí tọ́fẹsẹ̀ sí tí ò tí tọ́lọ̀ ò tí ì fẹ́mi sí rárá èso ó tún máa kọjá lọ yóò tún máa òfin kí lọ́lọ́n fẹ́ fi lè ṣe báyìí àbí àrí ọmọ tó ti lápá ọmọ tó ti lẹ́sẹ̀ kí lọ́lọ́n fẹ́ fi tínú ń bí wípé irú ẹ̀dá wo lọ́lọ́n fẹ́ dá yìí ọlọ́run wá fẹ̀mí sí tán lọ́wọ́ àwọn ọ̀gá ṣé ń gbà ohun tóun rí nígbà tó wà ń yé pẹ̀ ni ọlọ́run wá ní kó wọ́n tẹ̀ fún bó ṣe ṣiṣẹ́ nìyẹn o ọlọ́run ní já ṣiṣẹ́ o kò ní já sí wàwù o so fàkàn ẹ ọlọ́run bá àlekè ọlá ó gbé jìnnà sí ìkẹ́ ọlọ́run ibi àmọ́ra àwọn bí sùjúdì lẹ̀ Adam ọlọ́run tẹ̀ pé kọ́ tẹ̀ ọlọ́run palásẹ̀ pé kọ́ tẹ̀ fún kò gbọ́ sọ́lọ́run lẹ́nu fàkàn hasa Adam alayhi salatu wasalam alal akli mina torí ẹ̀ ló fi jẹ́ pé ṣaitan nígbà torí pé òun dẹni ìṣẹ́bí lé lọ́dọ̀ ọlọ́run àkọ́kọ́ ọṣẹ́ tó ní kí ádámù ó ṣe kó fi yakọ ọlọ́run náà ni pé ọwọ́ àṣẹ lójú kòkòrò pé kọ́ lọ jẹ́ nínú igi tọ́lọ̀ ní ọmọ jẹ ẹ̀gbọ́n náà ní gbogbo tó wà wọ̀ ní ọjọ́ náà àjẹsùn wọn láti kọ́ra bá hádì ìṣàjára ìdí eléyìí ẹ gbọ́dọ̀ súnmọ́ o ẹ gbọ́dọ̀ súnmọ́ rárá o igi òun gan-an ni èṣù wa lọ sọ fún ádámù pé tọ́ ọ bá fẹ́ kọ́ ọmọ ẹgbẹ́ gbére nínú ibi tọ́ tọ́ ọ̀gbẹ́ lẹ́tàn ní ṣe tán igi gangan lọ́jẹ̀ ádámù sì ti gbádùn àlìjẹ́nà pọ̀ ọkọjá òtẹ́ẹ̀lì five star tán lónìí sí gbogbo nǹkan lọ́lọ́run rọ̀ fún ó ti wá gbádùn ẹ̀ lọ́wọ́ pé áàpù ah, ni yóò ṣe àwà mí gbádùn yìí lọ ṣùgbọ́n wa bá tó bá fẹ́ wà ń bẹ̀ igi tẹ́ igi yìí nìkan jẹ ṣùgbọ́n ọlọ́run bá lè fi ọlá sọ pé má jẹ igi eléyìí bóyá igi mọ́ngòrò nínú ìsinmi pé ìwọ igi mọ́ngòrò yóò gbọ́dọ̀ jẹ́ o ètò wa ní lọ jẹ igi mọ́ngòrò tẹ́lẹ̀ lọ bí ọ̀tàn lọ ńgbọ́ ọlọ́run ní kọ́ mọ́ jẹ igi mọ́ngòrò tọ́wá wò ó pé ti mọ́ngòrò ti bì ní tọ́wá sẹ́fẹ̀ ó gbọ́ ẹni tí ó wà sórí bú náà wà wí ní òwì ọlọ́run mọ́jà sórí bú ẹni tí ń ta tẹ́tẹ́ àwàwí náà ní òwì bóòlù yẹn ṣe bóòlù yẹn ṣe bóòlù yẹn fẹ́ rí ṣe tí ọba ta tẹ́tẹ́ ẹ̀wọ̀n kan àwọn èèyàn ẹ̀dá tí wọ́n á rí ṣe tí ọ̀tá tẹ́tẹ́ ńkọ́ tí wọ́n ti ẹ̀mọ́ ti jẹ́ ẹ̀ ń bá fẹ́ sórí ire yóò rí nǹkan wí ẹ̀ ń bá fẹ́ sórí ibi yóò ṣe kí ni yóò tún rí nǹkan wí ṣètọ́n tán ànábì ádámù alayhi salatu wassalam ipe kọ́ jẹ́ ń bẹ̀ kó lè bá a máa gbére torí ẹ̀ ló jẹ́ pé ńgbà tí ádámù wá jẹ́ ń bẹ̀ ntí ó ṣẹlẹ̀ sí wa tún ṣẹlẹ̀ sí lẹ́yìn ìgbà náà ọlọ́run wa paláṣẹ ipe kọ́mọ òun àtìyàwó rẹ̀ àtẹ̀sù àtàlọ́mọdọ́mọ rẹ̀ kó nù àjẹ́nà wọ́n mọ lórí ilẹ̀ ẹgbọ́n tọ́lọ́mọba àlekẹ́ ọlá sọ ń pa inú sọ́ọ́tì lè sára láyé àtọ́pọ̀ lọ́lọ́run fi sọ òṣùmọ́ àrò akadé ẹ̀ ń bẹ́ẹ̀. suratul isra aya 61 one dé sixty five tọba mú koran wa idh qulna lil malaikati isjudu li adama fasajadu illa iblis qala asjudu limani khalaqta tina ọlọ́run ní rí sallallahu alaihi wasallam rán wọn létí isra aya 61 one ńgbà na ọba rẹ̀ ńgbà tá ipe ẹ̀tẹ̀ bá fún Adam, apá kan ni wọ́n forí kalẹ̀ ni apá kan ni wọ́n forí kalẹ̀ fọlọ́hún ṣùgbọ́n Adam ni ó dà gẹ́gẹ́ bíi kíbílà apá kan ni títẹ̀ lásán ni ṣùgbọ́n wo ìyún òsì lára ẹ̀sìn tíá ká máa tẹ̀fẹ́ yàn òsínú ara ẹ̀sìn wa sodiẹ́sì kò sí inú ara ń táwa lè ṣe kò sí inú ara ń tọ́lọ́ ń yọ̀ǹda fáwa mọ́ ọlọ́run bá lè kí ọ lásọ pé fasajadu illa Iblis gbogbo wọn ní ọ̀tẹ̀ fún ádámọ̀ àwọn màláíkà ilà ibilis àfi ibilis wọ́n tàn kọ́ náhù ilà ń bẹ̀ yẹn àdáàtù istisnaa yìí ni abẹ́ẹ̀kọ́ abẹ́ẹ̀ tí ìkọ̀nà òde bẹ́ẹ̀ ń tá a máa fi ń ṣàyàfi ṣùgbọ́n tá fi ń ṣàyàfi yẹn ó lè jẹ́ mọ̀tẹ́sílù ó lè jẹ́ mọ̀fọ́sílù tó o bá sọ pé já àtúnláàbù ilà zaidan gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lóde àti séèdù nìkan séèdù ó sì jára ọmọ akẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ istisnau muttasilu ni wọ́n pe torí látara tùláàbù náà ló ti yọ ẹnìkan jáde àwọn kan mọ̀sùn tẹ̀ ṣùgbọ́n tó bá ní gbogbo tùláàbù ló dé àfi kẹ́tẹ́kẹ́tẹ́ sẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ ò sí lára tùláàbù istisnau munqati'u ni wọ́n pè yẹn tó bá tó ti yé mi já àtòláàbù ilá ìmọ̀ràn gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ló dé o ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ ò ó mì pé kẹ́tẹ́kẹ́tẹ́ náà wọ́n jọ lọ ni òun ni jẹ kò ṣùgbọ́n kò sí lára àtòláàbù so ilá tó lọ ń lò fún ibilísù yìí àwọn onímọ̀ sọ wípé ilá mùnkọ́tìrù ni síkọ̀fẹ́ kan sí ìbílísù ọ̀fẹ́ kan sínú àrùn àwọn màláíkà torí pé àwọn màláíkà ọlọ́ọ̀bá sọ wípé ọ̀sán pa wọn ipe ni wọ́n máa ń tẹ̀lé a ọlọ́run ọ̀yẹ́ àlùnà máa yú mọ̀ wọ́n máa ń tẹ̀lé ọlọ́run gbogbo ìgbà níwọ̀n ìyapẹ́ rárá nígbà tí èṣù ti wá yapa ti mọ̀ pé kò sí nù ran wọn nínú suratul káfí ọlọ́run wá ní ilá ìbílẹ̀ ti ká nàmínà ìdílé fáwọn àṣàkà á ní àmúrọ̀ bìbì àfi ìbílẹ̀ ó sì wà nú àlìjẹ̀nù àlìjẹ̀nù then ẹ̀rí gbìn ní pé àwọn màláíkà àníbi ọ̀sán sọ́làmù sọ pé ọlọ́run dá wọn látara ìmọ́lẹ̀ èṣù gángan fúnra ara rẹ̀ tọ́lọ̀ ń sọ koran ọlọ́run dá wọn látara iná síyàtọ̀ wà láàrin náà àtìmọ́lẹ̀ àbí òsì ẹ́ iná ọ̀tọ̀ ìmọ̀ ń jóyàn ìmọ́lẹ̀ yóò wà látara o iná ìfẹ́ ìfẹ́ orí so iná látara lọ́lọ́run ti dá ibẹ̀ náà lọ́lọ́run ti dá àwọn jẹ̀nà ó ní wàlìjánà ẹ̀ máyà yẹ ń sọ́wọ́tò lẹ̀ sọ́wọ́tò wo ọlọ́ọ̀bá nìkọ́lá ọlọ́run dá mi mẹ́rin dín mi ọlọ́ọ̀bá ọ dá láti kíni o láti ìdóná ọlọ́ọ̀bá nìkọ́lá láti ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn látara kíni láti di ẹ̀rẹ̀ yèèpẹ̀ àwọn màláíkà ọlọ́run dá wọn látara ìmọ́lẹ̀ tí o bá mi ti yé tọ́yì a sì mọ̀ pé ilá ìbìlísì àtọ́lọ́run sọ ṣùgbọ́n ṣe ìtọ́ ìbìlísì ọ̀tẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí ìbìlísì bá ń bá jẹ tí bá ń bá mu ìmọ̀ nígboyà ni kò ní ṣe tọ́lọ́run gbogbo yín ẹ̀bẹ́ ti lẹ pọ̀ tọ́yì tí gbogbo yín bá lọ láàrin ọjà ẹni tí ìbìlísì ti wà pẹ̀lú ẹ̀ ó lè gbé ẹ̀kú wọ̀ yóò tún máa tọrọ owó àbí ọmọ sáré káàkiri kọ́mọ léèyàn ẹ́ kọ́mọ léèyàn tí o bá mi ti yé wọ́n máa gbóyà ní burúkú burúkú wọn ò ní fẹ́ lọ́wọ́ ó lè máa wòye mọ́sáàsì kẹ́ máa kí ìrìn jókòó síta ọmọ etí kẹ́ jáde wọ́n á dá fìdí náà tó fẹ́ dá lẹ́lẹ́ ìkírun tó kí ọba ọta síkọ̀ ẹ̀kọ́ náà wọ́n ní mọ́sáàsì kó kírun ṣètọ́n. ọlọ́run ní ọwọ́ sọ pé àásìjúlù lè mọ̀ ní kàlásìtà pé iná èṣù ń sọ pé èrè ọlọ́run ṣé ń wà fún tẹ̀ fún ẹni tó yẹ pé ibi ẹ̀rẹ̀ ló ti dáa kọ́ọ́lá أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا lọ́n sànú wa o. ó ní ìṣúwà ń sọ ìpèrè ọlọ́run ara yìí ta ha dẹ́lẹ́dì ìkàrọ̀mta gbọ́lá fún ju èmi lọ tí ṣe Adam ó ti ní feeling pé ọlọ́run gbọ́lá fún jùlọ ọlọ́run ti fi mọ̀ tí ìbílísù ọmọ ó ti fi mọ̀ á ìmọ̀ tí ọlọ́run ti ṣe lánàá bí ọlọ́run ìmọ̀ tí ó ní ìbílísù ọmọ ó ti fi mọ̀ ìmọ̀ wọn dé kéèyàn yàtọ̀ láàrin àwùjọ ni kódà kó o ní bàbá kó o níyà ńgbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn bá délé ìwọ wọn ó pè wọn ní pé ìyá rẹ̀ wọn ní pé bàbá rẹ̀ ńgbà wọn bá ti nímọ̀ tó ní kọ̀sọ̀gbọ́n tẹ fẹ́ dá sí àbí ẹ̀kọ́ ni ìmọ̀ máa ń sàpọ̀lé fún yàn níbi ẹ̀ gbọ́dọ̀ mójútó láti lọ́dọ̀ yẹ kó fi mójútó kọ́lọ́n kó fún wa ní ìmọ̀ náà wọ́n lá ti tóbi ọlọ́run wọ́n láàánú rẹ̀. ó ní ṣètọ́n ọwọ́ aṣọ yìí pé ẹni tó ọgbọ́n láfúnjù mi lọ yìí làyín náà káríkà ní tí wọ́n lọ́n bá lọ́ mi lára tó jẹ́ mi mi ogun ìláyọ́mílìkì yá mọ́tì di ọjọ́ àjínde làátẹ́nìkan náà ìyàtàwù ìlà kàlìlà ńlẹ̀ mọ́ àwọn àrọ́mọdọ́mẹ́ àbíyàn díẹ̀ ní wọn ní ọ̀bọ̀ lọ́wọ́ mi ẹwọ fìtínà kọ́ọ̀lù ọlọ́run wá sọ pé dọ́hábù máa ń lọlé ayé fàmà ń tẹ̀bi aka minhum ẹ̀ ń bá tẹ̀lé ọ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn fàyín na jahannama jazauhum inú na jahannama lẹ́sàn wọn jaza'an mawfura ní ẹ̀sán tí ó kún rẹ́rẹ́ tọ́lọ́ ọba àlekẹ́lá yóò ṣe ní ẹ̀kún rẹ́rẹ́ fún wọn gbogbo ìyàtọ̀ yẹ kí wọ́n jẹ gbogbo ọjọ́ tí wọ́n fi parun ti tí wọ́n ò kí gbogbo wákàtí tí ò kí gbogbo àsìkò tó fi ń ṣẹbọ gbogbo àsìkò tí ń ṣe sìnà gbogbo àsìkò tí fi ń bá àárín àwọn èèyàn méjì jẹ ọlọ́run ọba sí ni tí ọmọ jẹ́ nsò ọlọ́ni wastafziz man istata'ta minhum bisawtika ìwọ ṣaitan máa ta wọn kẹsẹ́ asọ́n kíláàsì kan jẹ́ ni àbí ẹ̀kọ́ kí èso máa ta ń kẹsẹ́ ó gbé ń bọ̀ fún yẹn báyìí àbí kó tì báyìí àbí kí ẹsìn kọ́fẹsẹ̀ talẹ̀ báyìí máa nà ọlọ́kọ̀dà wọ́n ta ń kẹsẹ́ nù. máa ta wọn kẹsẹ́ mọ̀nísítà tààtà mi ní hóm ẹ̀yẹn tó bá ṣe yí pé ọba lágbára nínú tó ọba lágbára ilé lórí nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìyẹn tó yọ sọ wọn di ẹni tó fúyẹ́ làákà yìí ẹni tó fúyẹ́ làákà yìí náà lẹ́ni tí ò ní rònú ẹni tí ò ní rònú ẹni tí ò yí ọmọ bínú sí yóò bínú sí làákà yìí ò pé tí ò yẹ kó dìjà ọmọ sọ dìjà ìtìfúláṣù ṣètọ́ni subhanallah ìtìfúláṣù ṣètọ́ni yẹn ìtìfúláṣù ṣètọ́ni yẹn yọ ọmọ taari wọn lọ síbi tí ọ̀ dáa yọ ọmọ kó fúyẹ́ lákẹ́ ìbá wọn bisautika pẹ̀lú kíni kíni sautu ohun rẹ ẹ gbọ́dọ̀ máa tàkìrì ibi tí àwọn afá ti mú ọ̀rọ̀ orin ọ̀dà kí mùsùlùmí máa dẹ́tí gbọ́rin kọ́ wa máa pọ̀ ń gbádùn rẹ̀ ìrìn oníjìta ìrìn onílù orin onílù oníjìta ara ẹ̀ nìyẹn nígbà tí wọ́n bá ní wọ́n ń ṣe wọ́n ń ṣòde. So tí àgbàlagbà tó wá ń rèdí tí ń jó tí ń lọ tí ọba láàká ìmú ẹ̀yìn ẹ̀fọ́ di tí kẹ́ máa wò tẹ́ bá fẹ́ mọ bí èèyàn ṣe bí ṣe wúre ní àbí ọmọlúwàbí ẹ̀fọ́ di etí yín ẹ mọ́ gbẹ̀lú ti gbẹ́ àmọ́ òbí ṣe ń ṣe tó sọ́ba láàká ìmú àgbàlagbà bẹ́ẹ̀ náà lolórin dìndìnrìn àtọkùnrin náà kí ẹ máa ń pè gbogbo eléré ọkùnrin tó yẹ kó jẹ́ pé ẹ̀kọ́ wà lórí rẹ̀ ẹ máa tẹnubọ síkà àwọn obìnrin máa jó àtọkùnrin léde rèdè ránran gbogbo àtúntẹ́ wọn fi ka kùránì gbogbo àtúntẹ́ wọn fi tọ́ ìmọ̀ wọn wá bàjẹ́ lórí tí ọ̀dà ńgbọ́ ọlọ́run bá tún fẹ́ mú wọn wọ́n bá tún mutí wọ́n bá tún dáfìtì náà lẹ̀ wọ́n bá tún ṣera wọn léṣe ọ̀sẹ̀ ó ń dínkù ní ìsìn ni gbogbo àtàwọn àwọn kékeré gbogbo ẹ̀rọ ọ̀fù pátápátá ni àìsùn tí wọ́n ṣàìsùn látàlẹ́ dá tìtínà olè ní ó jẹ́ káwọn èèyàn mọ́ ṣàìsùn mọ́ tí wọ́n ṣàìsùn látàlẹ́ di ilẹ̀ mọ́gbọ̀n ẹlòmí ò ti sùn lójú agbo ẹlòmí ò ti mu tí ó dọ́ pé ibi tí ọ̀lọ́ sùn sí báyìí yọ ọmọ bì lábẹ́ ní ẹwà tó ní làákàyè òdìdí bá lélẹ̀ kọ́lọ́n kọ́ sọ àkóònù rẹ̀ gbé. ó ní lọ́mọ tí wọ́n lọ bí tí ọ̀dà tó bá fẹ́ ṣe pẹ̀lú sáùtù rẹ pẹ̀lú ohùn rẹ wà jíbúlà àlẹ́ ihun bìkẹ́ ilíkà wọ̀rọ̀ jílíkà gbogbo agbára tó bá ní lọ́mọ lò àtẹ̀sìn rẹ àti ìrìn rẹ lọ́ọ́ máa fi ṣe fìtínà tó bá fẹ́ fi ṣe wàṣáárì kí òun fìlẹ̀ amúwáàlì wọlé ọ̀làdì lọ́ọ́ wà pẹ̀lú wọn bí dúkìá tí wọ́n bá ní àtọ́mọ́ ẹlòmíì ọmọ rẹ̀ ní ọ̀sọ̀dọ̀ lórí ibú ọmọ bá síkì sẹ́wọ́n èèyàn sẹ́ẹ̀ síkì tọ́wọ́ torí ẹ̀tún gílé káàkiri bá ń gbé gbogbo ń tọ́ wá lọ́n wá nǹkan náà kádàrá ọlọ́run náà lọ́ wà lọ́bẹ̀ kádàrá ọlọ́run náà ó ti kò lórí gbogbo nǹkan gbogbo àlà tó ṣe òkú bá ń tẹ́ ẹ má jẹ́ ọjọ́ yìí pé torí owó torí ọmọ ìní àwà máa fi ṣe kòǹgẹ́ aburú káàfin lọ́mọ ṣẹbọ ọlọ́run kọ́ sọ akúńbẹ́ o ọlọ́run ní wáyé dí fún ìwọ̀ṣẹ̀ tó ọmọ ṣàdéhùn fún wọn yọ ọmọ ṣàdéhùn fọ pé àá lọ́ọ̀dọ́ bàbá jẹ̀bú owó rẹ̀ ó di pípọ̀ ní ìṣòwò alátòṣe látàárọ̀ ó tún pawó sí ẹ bá débẹ̀ ẹ bá tó tù bá ń tẹ̀ ìjọ tó bá rí owó gbà ọlọ́run ti dẹ́lẹ́kẹ̀ ni ọlọ́run sòrò ẹ̀jẹ̀ fún wa inú rẹ̀ wà dùn yàrá tó kú yóò tún di yóò tún rí jẹ́ńjọ́ kejì ẹnìkan wọ́n sì kówó rẹ́ńtéjì lé fún eighteen thousand pé kó fún lágbájá o tó bá ìsàlẹ̀ lọ di bàbá jẹ̀bù pé kó òun tó kẹ́niyàn ó tó dé lálẹ́ kó òun ti fi pawó sí tó ju six thousand bẹ́ẹ̀ ni ò bá lọ tó bá di ọmọ rí ti yé kí ayé lè torí ọlọ́run èso bá tún sọ pé à bọ́ bá ju six thousand ní tí wọ́n kọ́kọ́ padà tó tó ju six thousand kejì tí wọ́n bá tún lọ wọ́n kú six thousand ẹyọ kan six thousand ẹyọ kan ló kù ti jíṣẹ́ bó lọ́rọ́ ṣe jẹ́ wípé ọ̀sá láti rí ọ̀rọ̀ àjẹ̀bú ló ń lọ. six thousand kẹta gan náà ọlọ́run tó wá mú náà kò rí kó lẹ̀ ibi ti ló ń bọ̀ lé lórí ọ̀kadà wọn ti yọmọ lápò wọ́n dé sáyé nítorí ẹ̀ tó mú bọ́ì tí ó tí wọ́n jọ gọ̀kadà ó ló mọ bọ́ì yẹn wọ́n tó dààmú ẹ̀wù yàtú ti kọ́ fi gbé ara rẹ̀ twelve thousand bá kínní lọ èyí tó tọ́ ṣẹ́gun ọdún yọmọ ọlákùn lórí ọ̀kadà ẹ̀ńtí sanyo ni ẹ ń wọ́ra wọn lọ nítorí six thousand gbà padà ẹ̀wò títóbi ọlọ́run so ṣèitán iní ń rò pọ̀ báwọn èdè èèyàn tí wọ́n fi ń ṣe àìdá ọlọ́ni wà yìí dín hóm ṣèitán máa ṣe àdéhùn orí ìtọ́wá wù ọ́ máa ṣe fún wọn èṣù ni máa ń sọ pé olúwo dolo sì tọ́wá náwó sójú ọ̀nà dọ́lọ́run èṣù ni ṣèitán ni ọlọ́sọ̀kú àmọ́ ayẹ ìlú mú ṣètọ́nù ìlà rọ gbogbo àdéhùn tí ṣètọ́n bá ń ṣe fún wọn ìkankan ò ní jáde àti ẹ̀tàn jẹ́ ìlà ìbáàdí ọlọ́njáwọ̀ wà nù o àyàfi àwọn ẹrúsìn èmi ọlọ́run lè kan lè wákàfà bi rọ̀bíkà wákì ilà ọlọ́run bá àlékè ọlá ó ní olùsọ lórí gbogbo ẹ̀dá ọlọ́run dákun sà sọ wa o wọ́n sà dáàbòbò wa o dáàbòbò akóńbi ètè ṣẹ̀tàn àti gbogbo aburú rẹ̀ àti gbogbo aburú dúníà ọlá tó ọlá rẹ̀